والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أعوذ بكلمات الله تامات من شر ما خلق أعوذ بكلمات الله تامات من شر ما خلق أعوذ بكلمات الله تامات من شر ما خلق رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الصلاة والسلام على رسول الله لتعلم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدقفون ولا مباوة ولا مباتي ó ṣẹwà kù nínú ẹ̀sìn Islam àfi títóbi ọlọ́run bá wa àfi bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo tí ó padà ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tá a padà wá kú nínú Islam kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa gbogbo àwọn tí wọ́n ti rí ìmánà ìmánà Islam àti ìmálẹ̀ Islam kọ́lọ́n kọ́wọ́lé agbára rẹ̀ kọ́lọ́n bá tàmálẹ̀ sí wọn lẹ́mí kọ́lọ́n di gbogbo wa oríire ilé ayé àti ìjọ alkiyama akí àwọn afọ àgbààgbà tí wọ́n bẹ ní ìlú táwa yìí àti àwọn imam imam àti gbogbo àwọn afẹ́sìn tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run èyí tó jẹ́ pọ́lọ́ ọkọ̀ gbogbo wa lọ́kọ̀ọ̀kan ọlọ́run sì máa àníyàn wa lérí ẹ̀sìn Islam ipò afẹ́ tanẹ́sìn káàkiri abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ ìṣòwò alẹ́sàn lórí dáadáa lérí ẹ̀ akí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ kọ́lọ́hún kọ́mọṣẹ́ wọlé àánú ẹ̀ ìjókòó yìí ìjókòó ẹ̀sìn ni ìjókòó ìmọ̀ ni ìjókòó ìtanijí ni ìjókòó ìránnilétí àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n máa gbọ́ wa ọlọ́mọṣẹ́ àjí ìdánilẹ́kọ̀ọ́ yọ sànfàní fún gbogbo wa atọkùnrin wa àtobìnrin wa kọlọmọsá yìí sì wá ní eléri rẹ alikufuru walikafiruna watakfiru wadawabituhu aw shurutu èyí tí a máa jẹ ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni alikufuru ìmọ̀ nígbà tó sọ́lọ̀ ọlọ́run ọ̀la lẹ́yìn ìgbà tí ó ti fi àwọn àmì rẹ̀ hàn wá kó lè bá dá wa lójú pé òun ọlọ́run bá ń bẹ lẹ́yìn ìgbà tó ti rán àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn ìgbà tí ó ti fi tírà ránṣẹ́ sí wa lẹ́yìn ìgbà tó ti fún ọ láwọn àmì oòrùn ìràwọ̀ sánmà ilẹ̀ àti òṣùpá àwa gan fúnra wa gan tá a jẹ́yàn omi lọ́sọ̀wá déyàn omi òun lọ́sọ̀wá di èèyàn àwa gan àmì làwa gan fúnra wa pé ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀wá ní nígbàgbọ́sọ́lọ́run náà mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa ìtọ́jú ká fẹ́ sàlàyé lérí ọ̀rọ̀ yìí òun náà ni tasahulu nasi filkof àwọn èèyàn wọn ò ka ìjẹ́kẹfẹ̀rí wọn ò ka kún lẹ́yìn náà golowo nasi filkof àwọn kan àwọn tó sàṣejù lérí kẹfẹ̀rí ẹni tí ì ṣe kẹfẹ̀rí wọn máa pè ní kẹfẹ̀rí èyí tó bá jẹ́ manhaju ahli sunnati wal jama'a manhaju salafiyati manhaju salafiyin manhaju sahabati kiram èyí tó wá jẹ́ wasatiyya tí ó wà láàrin a ní ṣe àṣe ètò a sì ní ṣe àṣejù alukóforo ẹ̀yọ́ mayami ní tí wọ́n ń pè ní kèfèrí gẹ́gẹ́ bí èdè wa nílẹ̀ Yorùbá wọ́n ní kèfèrí èèyàn ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ àmọ́ nínú tó máa lárúbáwá alukófù wà ádámù ìmáàni bíláhi wà rọ̀súlì wà tàgídìbò kéèyàn ọmọ pé ọlọ́run ọba nírọ́ kọ́ má gbà ipe ọlọ́run ọba ló dá yìí ọlọ́run ọba ló dá sánmà ló dá ilẹ̀ òun gan fúnra àwọn ọlọ́run ló dáhùn àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n gbà pé ọlọ́run wà o àmọ́ wọn gbà pé ọlọ́run ọba yìí òun ló dá gbogbo nǹkan yìí àwọn mẹ́gbà pé òun ló dá gbogbo nǹkan èyí tó ń fi wá sìn wọ́n máa lọ lè sin nǹkan mi èyí tó ń fi bẹ́ẹ̀ wọ́n máa lè bẹ nǹkan mi tí wọ́n bá ní sọ̀rọ̀ ọ̀dọ̀ ń tọ́lọ̀ ń dá ni wọ́n lọ wọn ní lọ́dọ̀ ọlọ́run ọba àdẹ́dà táàbà wọn wọnú àyà Qur'an kúfùrù méjì ló wà mẹ́rin alikofu الأكبر walikofu الأصغر ìjẹ́ kèfèrí ọ̀nà méjì ló pín sí ìjẹ́ kèfèrí ńlá kèfèrí ńlá àti kèfèrí kéékèèké méjèèjì náà bẹ́yìn bá kú lérí ẹ̀ yọ wọ̀ná kọ́lọ́mọ́sà ìsọ ìkẹta kúfùrù nẹ́ẹ̀ma eléyìí àmàrí kẹ́límà kúfùrù nínú alukur'an abinu sunna léyìí tó jẹ́ pé kìí ṣe kèfèrí èyí tí ó múyàn pẹ́ nínú náà ni wọ́n rí fásì ìmọ̀ọ́mọ̀ orí ọlọ́run ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìmọ̀ọ́mọ̀ orí ọlọ́run tá a bá dákọ̀ kúfùrù nínú alukur'an sí ọ̀nà mẹ́rin ló pín sínsìn ọ̀nà mẹ́ta kèfèrí ńlá àti kèfèrí kéékèèké àti ìmọ̀mọ̀ oore ọlọ́run alikufuru akbar ẹ̀ẹ́dí kẹfìrí ńlá kọlọmọsà ìsọ́ni ńbẹ yukhriju minal milla wọn a máa mú yàn kó nu islam wa yukhalladu sahibuhu fin nar ẹni bá kú lérí ẹ yọ wọ̀ náà ọlọ́run kò sì ní jáde ńbẹ ma wa yuhbitu jami'a amali gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe sílé ayé àtẹ̀yí tó ṣe sọ́run ọlọ́wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ kèfèrí ńlá nù ẹ̀rí kèfèrí kéékèèké òun tí kú onú Islam kò sì ní pẹ́ nínú náà gbére àmọ́ yóò wọ bẹ̀ tọ́lọ́wọ́n bá fẹ́rí jì kò sì ní ba gbogbo ṣe rẹ̀ jẹ́ àfi iṣẹ́ tó ṣe kèfèrí ń bẹ nìkan lọ́wọ́n bàjẹ́ òmìnira ni wá ìlú kófòrò akbar ẹ̀yọ́ máa mi ẹjẹ́ àlọ́ lè sá fún ìdí kèfèrí ara ń ta fi fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ń bẹ lẹ́nu tí ń bọgi ó sì mọ̀ pé igi kọ́ dáhùn ń bọrin ó sì mọ̀ pé irin kọ́ ń bọ omi ó sì mọ̀ pé omi kọ́ àwọn míì ń bọ àdìjànú tí ó gbé kíní kan sínú yàrá rẹ̀ òun gan tẹ́ bá bí yóò lè sùn yóò ní òun lẹ́sùnlé àwọn èèyàn lẹ́sùnlé jama èsù tó wà ń lé wọn yìí àlìjànú ní jẹ́bẹ̀ ṣèyítọ́n kọ́ wá tọ́ fàáfà kan kọ́ wá yanu kọ́ mọ́ nílágbájá yìí kèfèrí ni afẹnitọ́lọ́n bá pè ń kèfèrí kóòsì tó lè pè yẹn kèfèrí gan yóò ní àwọn òfin yóò ní àwọn májẹ̀mú kó o ti lọ sọ pé lágbájá yìí kèfèrí ni. ibadala èèyàn ló sin ọlọ́wọ́n bá ọ ilé ayé tá a wá yìí ẹ̀ẹ̀kan tá wá náà rèé ìrọ́ ní jákúdáyà téèyàn bá ti wáyé yìí tí ó sin ọlọ́run ọba Allah tó fi wá jáde láyé ìbámu wáyé sàn nítorí ọlọ́run ọ̀dàrú ọ̀kan náà ni kul huwa Allahu ahad ọ̀kan lọ́lọ́run Allahu as-samad ọlọ́run ọba yìí ni gbogbo tí ọ̀dá máa ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ jojúmọ́ báwa ṣe ń pè kó fún wa lóúnjẹ làwọn mí ń pè omi ń bẹ ọlọ́run ń darúkọ ń darúkọ ọlọ́run yẹ̀pẹ̀ ń darúkọ ọlọ́run kò sí tó lọ́n dátì ọ̀hún máa darúkọ ọlọ́run bẹ́ẹ̀ làwọn ẹja inú mi ń pe ọlọ́run àwọn ẹranko inú gbó bẹ́ẹ̀ làwọn ẹyẹ àtàwọn kòkòrò gbogbo wọn ni wọ́n ń pe ọlọ́run lójúmọ́ ìtọ́lọ́run fi ń jọ asọ́mọ́dù nìyẹn ìtumọ̀ asọ́mọ́dù alladhi yasmudu ilayhi kullu al-khalaiq ẹni tó jẹ́ pé gbogbo ń tọ́dá ni máa ń bẹ̀ nígbà táwọn ẹranko ń bẹ lọ́hùn táwọn ẹja ń bẹ lọ́hùn kí ló wá dé tí wọ́n mìíyàn tó máa wá ṣe kèfèrí sọ́lọ̀ tó níbẹ̀ ẹ rí kadilágbájá kèfèrí ni yóò láwọn àwà tí ń wù ká tó lè pè ń kèfèrí ọlọ́run ọba gangan ló sì gbọdọ̀ kọ́kọ́ pè ń kèfèrí káwọ́ tó pè ẹni tó lọ́wọ́ bá pè ń kèfèrí téèyàn bá pè ń kèfèrí onítọ̀hún ló sì di kèfèrí wa man qala li akhihi ya káfíìr ẹ̀kọ́dì bá àbí ahaduhuma anábìrin mẹ́rin bá ní ìwọ kèfèrí o ẹni bá sọ fún ọmọ ya rẹ̀ pé kèfèrí ni ọ anábì lẹ́nìí kan jẹ́ kèfèrí nínú àwọn méjèèjì ayédàkójú òtọ́ ló sọ ipe nìyẹn kèfèrí ni tí ó bá wá jẹ́ kèfèrí ẹni tó pè yàn kèfèrí yẹn yóò sì máa jẹ́ kèfèrí wájú Ọlọ́run ló sì jẹ́ pé àtàsárùn fi takfir khatir kéèyàn máa yára pè yàn kèfèrí owó lọ́dọ̀ Ọlọ́run ọba wọn àwọn tá a fẹ́ kà yìí àwọn tọ́lọ̀ ń pè ní kèfèrí àwa láwa wò pé kí ni wọ́n ń ṣe tọ́lọ̀ ń fi pè wọ́n kèfèrí ní tí wọ́n ń ṣe yẹn òun náà làwa ní ṣe káwa náà ká mọ̀ bá di kèfèrí ọlọ́mọṣẹ́ ní kèfèrí o kèfèrí lẹni tí ọ̀gbọ́ lọ́ gbọ́ ẹni tó ń pè ọlọ́run nírọ́ alakoko ibadatul makhluq sẹ́rin tí ọba ti wà created tọ́lọ̀ǹda a gbọ́dọ̀ lọ́dọ̀ ẹ̀ a gbọ́dọ̀ sìn ọba tó dá nǹkan yẹn ló ká máa sìn nítorí nǹkan yẹn òun kọ́ dá rẹ̀ igi ló dá rẹ̀ jama ta ló mú jáde láti inú yẹ̀pẹ̀ ta ló bomi lérí igi àdá tí wọ́n fi gé gita lọ́dà èèyàn tó gé gita lọ́dà bó o lèyàn ṣe wá máa fèrè kalẹ̀ fún igi yí igi ni ọlọ́run ẹni bá ti ń ṣe é iṣẹ́ kèfèrí ní ṣe yìí àbẹ́yàn ń sin eré tá a fi amọ̀mọ́ àbẹ́yàn ń sin eré tá a fi gbígbẹ́ àbẹ́yàn ń sin eré tá a fi rin mọ́ àbẹ́yàn gbé nǹkan kalẹ̀ tó jẹ́ ojúbọ tá a wá ń lọ bẹ̀ ẹ̀yẹ tá a ń kó bùkátà wá lọ bẹ̀ ojúbọ yẹn èṣù ló wà ń kì í sọ téèyàn bá ti tẹ́wọ́ kó pe ọlọ́run tó wà lókè sánmà ní tó bá kù tó ń bẹ̀ tó ń pè èṣù nítorí nǹkan àwọn ọlọ́run ní ọ̀jẹ̀ ọlọ́run sì fi agbára agbára tó ń wáyé ọlọ́run ò fi sára ọ̀dọ̀ ntọ́dá ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà ó ní tabaraka alladhi bi yadihil mulku ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba títún bí ọlọ́run ọba ọba tó dẹ́kun gbogbo ọlá lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ wa huwa ala kulli shay'in qadir kò sí ní tipa rẹ̀ ọ̀ka láti ṣe aláàtijọ́ yẹ wá pé òun nìkan ni ọba àwọn mí ń sin sàárè àwọn ẹni ọlọ́run yóò kú nlé yóò sì travel anita lọ́fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́lọ́ sọ́lọ́ wọn wà gbọ́n tán sọ́nù yàrá rẹ̀ ń bí ọlọ́run tó súnmọ́ ojú ká sọ̀rọ̀ lọ níbo ló tún wá lọ bí sàárè kan ó ní sàárè gangan bẹ́ẹ̀ bá débẹ̀ àdúrà gbà mẹ́ onítọ̀hún onígbàgbọ́ ní ọlọ́mọ inú sàárè ló ní ìgbàgbọ́ nínú ẹ̀ ọlọ́run ní wa min ayatihi al-laylu wan-nahar nínú àmì tá a fi mọ̀ fọlọ́n wà òun náà ní kí ilẹ̀ ó ṣú àti kí ilẹ̀ ó mọ́ bẹ́ẹ̀ nìkan bá tan kádùn sí a máa fi rẹ́rìn jẹ́mọ́ nítorí pé kò nídìí ẹ̀ bílẹ̀ bá wá ṣú lẹ́yìn wákàtí méjì sísè jẹ́mọ́ a ní ra wá bímọ òru àtọ̀sán ti ń gba iṣẹ́ lọ́wọ́ ara wọn yẹn bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bọ́lọ̀ ń ń júwe ọlọ́ni wàṣàmùsù washam ọlọ́run láti oòrùn wal qamar àtòṣùpá ẹni ẹ̀wọ̀ oòrùn jama kò sẹ́ni tó tó ní oòrùn yìí lẹ́yìn ọlọ́ ẹnìkan náà ló sì ní tí wọ́n bá pé méjì ni ẹnìkan tàn lánàá ẹnìkan sọ pé òun ò ní tàn lónìí wal qamar bílẹ̀ bá sọ ẹ̀ tó òṣùpá ọlọ́run ní àmì ọlọ́run ní kì sọ lọ́hùn la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ má wàá fẹ́rí kalẹ̀ fóòrùn ẹ sì máa fèrè kalẹ̀ fún òṣùpá wasjudu lillahi alladhi khalaqahun ibi à ń lọ nìyẹn ẹ fèrè kalẹ̀ fún ẹni tó dá wọn lẹ́yìn òṣùpá àtòrùn kí ni ọlọ́run dá nínú àwọn ẹ̀dá tó tóbi tóorùn àtòṣùpá jàmá nígbà ọlọ́run ti wá ní kẹ́ máa fèrè kalẹ̀ fún tó tóbi jù ká tó wá pé tó kéré irin ò tó òṣùpá ojúbọ ò tó òrùn nígbà ọlọ́run ti ní kẹ́ máa fèrè kalẹ̀ fún tó tóbi ní tó kéré náà kọ́ àgbọ̀dọ̀ fọ̀rọ̀ fọ́ fi eré kalẹ̀ fún ọlọ́wọ́n bá ní ẹ máa fẹ́rí kanlẹ̀ fẹ́ni tó dá wọn ìtumọ̀ ẹni pé gbogbo ntọ́ bá ń sìn tọ́ ń bẹ́ẹ̀ tó fi ń sagbára oyè nǹkan àwọn ntọ́lọ̀ ń dání ọ̀jẹ́ bọ́ bá ti wá fi adẹ́dàálẹ̀ tọ́ wá ń sin ntọ́lọ̀ ń dá iṣẹ́ kèfèrí ló ń sìn nǹkan tó yá òòtá àbùdù ọlọ́run tẹ́ ẹ bá sin lọ́hùn ẹni dá nǹkan là ń sìn àyè sin tá a bá ṣe kíní tá a bá dá Suratu Fussilat àyà 37 àwọn kèfèrí maka wọ́n lè bá anabi wa muhammad sallam wọ́n lè rí anabi wọ́n ní aláta wal uzza ó kọ àwọn òòsà kan ní maka wọ́n a máa bọ aláta wọ́n mú okùn yẹn látara allah al-uzza wọ́n mú òun látara al-aziz wọ́n ní ọlọ́wọ́n bá tàwọn aláwò tí ń lọ́wọ́ lókè aziz tí lọ́wọ́ lókè àwọn náà nírú ẹ̀ nísàlẹ̀ ń bí sẹ́rí ìtọ́rajúlẹ̀ ni látàní yóò máa ṣe déédéé Allah èyí tó ń tí ò rí náà yẹn tó sì yájúlẹ̀ tí ò gbọ́rọ̀ ni ọ̀zá lòun òun máa ṣe déédéé yóò máa ṣe déédéé Al-Aziz wọ́n wá lọ́lẹ̀ bá anabi wa Muhammad sọ̀tàn wọ́n ní ranabi ní táwọn fẹ́ kí ó ká máa ṣe ni pé wọ́n fẹ́ ká fi àwọn tí wálẹ̀ ká wá máa sin titi ẹyọ kan tó wà lókè ìtújì ọ̀rọ̀ ọ̀run ni pé jẹ́ kájọ máa ń ṣe tiwa lọ́dún kan tá a bá ṣe tiwa lọ́dún kan àjọ máa kóbì nídìí láàtà àti òzá àjọ máa jó ndí òsà fọdún kan ìwọ náà máa jó àtàwọn ìyàwó ẹ̀ ànábì ní òun bọ̀ tọ́ba àdọ́dún ti ń bọ̀ gbogbo wa á pa àwọn òsà wa ti àwọn àfẹ́sẹ̀ ọlọ́run bá ti Allah tó wà lókè ànábì ní tọ́ ẹsẹ̀ sùúrù ọlọ́run ọba mi tọ́ra mi ń ṣe yóò fèsì lérí ntí ẹ sọ ọlọ́run bá rán Jibril súra wo ló fi rán jama kul ya ayyuha alkafirun kí lọ́lọ́run ń pè wọ́n jama kafirun kí ni wọ́n ń ṣe tán fi pè wọ́n kafirun wọ́n ń bọ̀rìṣà ẹni bá ti ń bọ̀rìṣà iṣẹ́ kèfèrí ní í ṣe ọlọ́run bá lẹ́yìn kèfèrí sọ fún wọn pé láà àbùdùmáta àbùdù èmi ò ní sin tẹ́ǹsì láyé wala antum aabiduna ma aabud ẹ̀yin náà sì ń sin tí mi ń sìn wala ana aabidu ma aabadtum èmi ò ní ṣe tí wala antum aabiduna ma aabudu ẹ̀yin náà ò ní ṣe tèmi lakum dinukum waliyadi ẹ̀ máa ṣe tìyín lọ́tọ̀ àwa náà máa ṣe tiwa ní ọ̀tọ̀ kí ni àfa wa wá débi ẹgbéyàwó nígbà ọlọ́ọ̀ ní lakum dinukum waliyadi kí ni bàbá àdínì wá débi ẹgbẹ́ mọ̀lẹ́ kèfèrí ń bẹ lọ́tọ̀ wọ́n ń singi wọ́n ń sinrin ìdí òsà wọn ẹ̀ sì tí wọ́n paṣọ fún wọ́n mọ̀ fún lájá wọ́n mọ̀ fún lẹ́ran wọ́n mọ̀ fún lẹ́jẹ̀ wọ́n mọ̀ sí tàwáfù ẹ̀ wọ́n mọ̀ dòríkà kí ni mùsùlùmí wá ń mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn ṣẹbọ ẹlẹ́bọ náà ò gbọ́dọ̀ wá mọ́ṣáláṣí lakum dinukum waliyadi áyà yẹn kílíà púpọ̀ ìtumọ̀ ẹni pé èyí tó bá ṣe jẹ́ àmà bó bá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé ànábì jẹ́àmà bó sì ní ọmọ wa máa ṣe kèfèrí jẹ́àmà àbọ̀kọ́ máa ṣe mọ̀náfìkì mọ̀náfìkì ni yóò máa bá wọn ṣe lọ́hùn yóò tún bá wọn ṣe ní níbi òun náà lọ́ka kùrì sí yùnsìn òun náà ni yóò tún bá wọn máa wẹ ọ̀sẹ̀ àwọn ayé òdìdí méjì máa lọ́wọ́ ìmọ̀ bọ̀rìṣà kèfèrí ni ẹni bá ń ṣe bàbá kú yọ wọ náà tí ò ní jáde ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì kófòrò tẹ̀kìdì kéèyàn máa pe ọlọ́run nírọ́ bọ́ọ̀ bá ṣe pe ẹlòmíì nírọ́ ó tún sàn díẹ̀ àmọ́ kọ́ ọmọ pé ìtọ́lọ́run sọ ni kò rí bẹ́ẹ̀ wọ́n lẹ́ni tí ń bá ń sọ bẹ́ẹ̀ ìbá máa kírun kèfèrí ọlọ́ni famani adilamu mimman kadaba ala Allah wa kadaba bi sadiq ọlọ́ni találábòsí tó tó ẹni tí ń pe ọlọ́run nírọ́ òdodo tí ń pè nírọ́ ìdíjà àwọn aláìsàfì jahannama جهنم مثوى للكافرين aláìsàfì jahannama جهنم مثوى للكافرين ọlọ́wọ́n bá ní ṣe ṣe jahannama iná jahannama làwọn kẹfìrí yọwọ́ ni tàbí ọlọ́wọ́n pè ń kẹfìrí bẹ́ẹ̀ jẹba ẹni tí ń pe alukurani rọ àní kò lè rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tí ó ní kò lè rí bẹ́ẹ̀ ọlọ́run ló sọ ọlọ́run lè sọ àmọ́ kò lè rí bẹ́ẹ̀ bí nǹkan ṣe ń lọ yìí kí wọ́n ní ká má mutí bóòlù yẹn ni ní mutí gbogbo yẹn lé mutí náà kò lè rí bẹ́ẹ̀ ọtí ọ̀dà yẹn kò lè rí bẹ́ẹ̀ ní kọ́ra alọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ wọ́n ló ń tọ̀ òun ọ yàtọ̀ sẹ́ni tí mutí tọ́gbà pé ọtí èèwọ̀ ni òun èsè kẹfẹ́ ẹlẹ́sẹ̀ lọ bọ̀dẹ̀ tó ní òsì. ẹni bá ti ń pọ̀ lọ́ọ̀ nírọ̀ káfíìrì ni tó ní sàárè wo ni wọ́n ní ya bẹ́ẹ̀ ibà àwọn àmọ́ wọ́n sọ fún wa pé ẹni bá wọ sàárè pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ kan yóò jìyà sàárè ó ní kò rí bẹ́ẹ̀ sin is believing táwọn bá rí làwọn máa ń gbàgbọ́ àwọn afáà ní onítọ̀ òun ìbá máa kírun ìbá máa gbààwẹ̀ kẹfẹ́rí lọ́lọ́run pé suratu zumar ayat thirty two ẹlẹ́ẹ̀kẹta kufur istikbar wal idbar ma tasdik èèyàn gbà ìpè ọlọ́run wà àmọ́ ọlọ́run ọba ọwọ́ apá aláṣẹ ọwọ́ ni gbogbo àṣẹ tó bá pa wá àwọn ò ní ṣe nígbà tó lọ́n ṣètọ́n lánàtúlá àlèyé tọ́lọ́n pa aláṣẹ ọmọ pọ́lọ́n wà ọlọ́run ní kò fẹ́rí kalẹ̀ fún Adam wa idh qulna lil malaikati isjudu li Adam fẹ́rí kalẹ̀ fún Adam ìwọ Iblis fasajadu ọlọ́run láàṣọ fún àwọn màláíkà bẹ́ẹ̀ aṣọ fún àlìjánu tí ń jẹ́ ṣètọ́n aṣọ fún náà bẹ́ẹ̀ fasajadu gbogbo àwọn màláíkà fẹ́rí kalẹ̀ illa Iblisa aba lẹ́yìn Ìbílísì nìkan ni ó fẹ́rí kalẹ̀ àbá wasitakbara ó sì gbéraga wa kana minal kafirin ọlọ́ọ̀lẹ́ láti jọ́nà mo sì sọ́ di kèfèrí ẹni gbà pé òdodo koran tó wá ń sì gbéraga yìí pé sẹ́ni tẹ́ ẹ̀ máa ń ṣe wá sí i káwọn èèyàn máa ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn ẹ bá máa sọ fáwa báwa ṣe wà yìí àwa kọjá lẹ́wù àwọn tálíkà ni kẹ́ máa ṣe wá sí i fún sẹ́ni wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ àbí ọmọ but olóhùn ṣègbéraga pé òun tó òun ìbọn wà sí ẹ má ṣe wà sí fún òun ẹ gbọ́dọ̀ ọmọ sọ ẹ má ṣe wà sí fún mi nígbà wa ni ọmọ ṣe wà sí fún ọ tó ta ni ká mọ̀ ṣe wà sí fún ọlọ́run balẹ̀ ní tó bá ṣègbéraga tó ṣe mọ̀ kọ́ lọ́hún wa tó lóun ò fẹ́ gbọ́rọ̀ lọ ọlọ́run sì mọ́ kẹfìrí suratul Baqara aya thirty four Abu Talib ó ní walaqad alimtu anna dina Muhammadin ó ní mo mọ̀ pé ẹ̀sìn ẹ̀sìn Muhammad من خير الأديان bariyati dina òun lọ́dẹ àdínú gbogbo àwọn ẹ̀sìn Abu Talib lọ́sọ. láwùdà màlámàtú àwọn adarú masabati tí èyí bá ti pé àwọn èèyàn máa bú mi ni àti pé yọnu sí mi wípé èmi Abu at last èmi náà padà wá gba Islam làwàjálítà ní samaham bìdá kamobina ẹ bá rí mi tí màá bá yín kàn àmọ́ èmi ò kí anabi ní kọsọ pé la ilaha illallah àbí nígbà tó fẹ́ kú olówó òwí ó sì mọ̀ pọ́lọ́ mbẹ́ òun ní sì máa ń dáàbò bò anabi tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ láì dá yóò wá sọ fún yóò bá kó wọn nǹkan sùn tásójú ọ̀nà yóò wá sọ fún ó sì fẹ́ràn anabi ní sì ń dáàbò bò ó sì lóhùn ọ̀sẹ̀ tán ọlọ́run ní dáadáa ti ń ṣe ní ìwúlò mọ́ yóò fi ní ẹ̀ṣẹ̀ ńlá kèfèrí ńlá ìmọ̀ ń pa dáadáa yàn ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń parẹ́ lára nígbà táwọn sàábà wà bá nábì pé ìrà nábì òṣùwárí dáadáa kan ṣe fún àbúrò bàbá rẹ̀ Abu Talib bó ṣe ṣe dáadáa ṣe ọdún ànábì ní tọ́ abẹ́lọ́n kọ́lọ́hún ṣìpẹ́ rẹ̀ kọ́lọ́hún mú kú o kọ́lọ́hún ọba kó ṣìpẹ́ rẹ̀ kó ṣíjú àánú wò ọlọ́run wà lóun gbọ́ nítorí dáadáa tó ṣe ṣe òun ṣíjú àánú wò òun mú kú o nínú iná tó gbóná òun mú sí ní iná tí ó tutù jù dàdà wọ́n wá bí ànábì pé bóò ni iná tí Abu Talib tó wà bóò ni náà ṣe gbóná tó ànábì ní òun ni iná tí ó kéré jù àmápèjú rẹ̀ ni nígbà tí wọ́n bá fi ògùn náà léèyàn ní àtẹ́lẹsẹ̀ tí eré yẹn wá ń sọ bí omi gbóná ibi tí Abu Talib wà táàbà kan bá sọ pé Abu Talib ọmọ àlìjánà ni ọ̀rọ̀ òye ẹni kò kéwú síwájú la ta'arudu bayna sujudi al-malaika li adam wal aya la tasjudu lish-shamsi wala lil-qamar nísìnyí lánàá ọlọ́run ní káwọn màláíkà ò fèrè kalẹ̀ fún adam ọlọ́run sì sọmi ayàtà kọkànlá kọkọ pé ẹ má fèrè kalẹ̀ fún oòrùn àti òṣùpá ẹni ọ̀dà wọn ní ká ẹ má fèrè kalẹ̀ fún sáyà yẹn sọ̀fẹ́ takora wọn wọn ní kò takora wọn alákọ̀ọ́kọ́ ni pé ṣe é rí ìfèrè kalẹ̀ ti adam tọ́lọ̀ ní káwọn màláíkà ò fèrè kalẹ̀ fún adam yìí sùjúdù tahiyatin wa takrim ọlọ́run nìkan fi pa ádámù lẹ́yìn tẹ́ẹ̀fì màá wọ́kẹ́ ṣe ìfirikanlẹ̀ ti ìjọsìn ni pé kọ́dà àwọn tí wọ́n firikanlẹ̀ fún àṣẹ ọlọ́run gan ni wọ́n ṣe kíni ni wọ́n ń tẹ̀lé àbítalẹ́ ni wọ́n firikanlẹ̀ ẹ̀hẹ́ bọ́lá máa ní ẹ kọjú sí kaaba sẹ́yìn inú tó mọ̀ pé à ń sin kaaba ó ní akọjú sí kaaba àbí àsìkọjú síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ti parẹ́ ipe kò gbọdọ̀ jẹ́ àpọ́nlé mọ́ lẹ́yìn ti anabi adam pẹ̀lú àyà yìí ti aka tọ́lọ́ ní la tasjudu lè ṣamṣe wàlá lè kọ́mọ́rí wasjudu lillahi lẹ́dẹ̀ kọ́lọ́kọ́ ẹni dání la máa fèrè kalẹ̀ fún àyè sekiri àyè fèrè kalẹ̀ fún tabada lànàbí sọ pé law kuntu amira ahada an yasjuda li ahadin tó bá dé kí wọ́n bá gbà mí láàyè ni kí ní kẹ́nìkan máa fèrè kalẹ̀ fún ẹnìkan la amaritul mar'ata an tasjuda li zawjiha ìbá pàṣẹ fún ìyàwó ilé ipe tó bá ti jí làárọ̀ kọ́ máa lè fi kalẹ̀ fún ọkọ rẹ̀ níbi tọkọ náà tóbi tó àmọ́ wọn ò gbà mí láàyè kí káfíìrì kalẹ̀ fún ẹnìkankan sẹ́mi kó ti yanjú sùn òfin tó bá wà lásìkò àwọn anábì ọlọ́run ọba tàná tí anábì wa Muhammad sallam tó bá ti mú òfin mi wá tó bá ti parẹ́ a nílò èyí mọ eléyìí láwọn ṣe kínní láwọn máa lò àti bí kò ṣe ìfẹ́rí kanlẹ̀ ti jọ́sìn gbà yìí torí àwọn afáàmì tẹ́ máa ń dọ̀rọ̀ rú wọn ní ọlọ́run tó ní káwọn màláíkà kan fẹ́rí kalẹ̀ fún ádámù kọ́ àwa wá ń rúkú fún yẹn sìn wá ń pè ṣírí kúfúrú má dọ̀rọ̀ rú ànábì ádámù títí ẹ̀ yàtọ̀ ànábì fẹ́ yàwó mélòó yàwó mélòó ànábì dáúdà fẹ́ jẹun ninety nine nínú òfin ẹ̀sìn Islam wa mélòó wọn ní káwọn fẹ́ mẹ́rin mẹ́rin ti pa ti ìyẹn rẹ kẹ́ni kan wá ní mo fẹ́ jọ anabi dawud ipi ìmúre yẹn jọ anabi dawud mo jẹ ńlẹ wọ nánu. ọ̀mìnà àníwá ìlú kúfòrò nínú àwọn ìran kẹfẹ́rí ńlá ńlá tọ́wà kúfòrò ṣak kéèyàn máa ṣe iyèméjì fi thawabi ti dì níyà àwọn nǹkan tó ti fẹsẹ̀ múlẹ̀ nú ẹ̀sìn tọ́lọ̀ ní ká gbàgbọ́ kéèyàn máa ṣe iyèméjì ńbẹ kàwádà níyà ti là wàdà bil qabr gẹ́gẹ́ bí ìjọ kan ọlọ́run kéèyàn ó dùn kúlẹ̀ kó sì ní ah! sáàsì rò kọ́lọ́run ọba yẹ ẹyọ kan ní sá ẹyọ kan wà lè máa darí gbogbo ayé ẹ̀rí báyìí ṣe tó ni òun ṣe yìí méjì lérí ẹ̀kọ́ ọ̀pọ̀sibù ọba kan ìfọlọ́run ọba wé ọba Ghana àtọba Burkina Faso ìfi aláwé ọba Nàìjíríà àtọba Canada ọba tó dé pé ó sì wà lókè sámà kejì òun ìrìn gbogbo alẹ́ kan náà e ń gbọ́ gbogbo alẹ́ kan náà pẹ̀lú èdè oríṣiríṣi tí gbogbo àfin bá sọ̀rọ̀ iyèméjì ẹni bá ń ṣe iyèméjì nípa ọ̀run nípa alikiyama nípa alijanna nípa aná wọ́n ní yín ti ń ṣiṣẹ́ kèfèrí o kó tètè lọ lè túbà kó padà ọ̀kan nínú àwọn tọ́lọ̀n dá lọ́lá ọlọ́run ròyìn ẹni suratul Kahf ọ̀dà oko náà ọgbà oko tó dáa gbogbo orúgbìn rẹ̀ tóbi dáadáa wadakhala jannata nígbà tó wọ bẹ̀ tó wọnú ọgbà rẹ̀ wa wa zalimun li nafsi alábòsísì ni alábòsí ló ń tọ̀. qala ma adhunnu an tabida hadhihi abada ó lóun rò pé ọlá yìí ọ̀tàn mọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ burúkú tọkọ sọnù ó tún sọ mí ó ní wa ma adhunnu sa'ata qa'ima ó lóun rò pé alikiyama ó o òun rò pé parẹ́ wọ́lá ìrùndíntu ilà rọ̀bì káṣẹ̀ wá pé ẹ̀gbọ́n ẹ̀rín ẹ̀rọ̀rọ̀ iyèméjì ó ní káṣẹ̀ wá pé apadà wá dúró wájú ọlọ́run láàjìdánná khayran minha munqalaba èmi ni ó da fún jù lọ́rùn ni ayé bá yẹ òun lọ́rùn ọ̀yẹ Allahu akbar káṣẹ̀ pé làyín kọ̀gbà pé kò dá lójú kọ́lá làwọn sọ ibo ọ̀rẹ́ rẹ̀ tọ́wájú olùgbàgbọ́ òdòdó yín wá sọ fún un pé ee ọ̀rẹ́ ọ̀rẹ́ má gbàtàn jẹ wọ́n wá yóò ha wíruhu ń bá sọ̀rọ̀ àkàfàrí tàbí lẹ́yìn kàlàkọ̀ kàmí ń turọ̀ ọmọ ń ṣe kẹfìrí sí ọlọ́run ọba tó dọ̀ látara yẹpẹ̀rẹ́ thumma min nutfa ó tún wá dá ọ látara àtọ̀ thumma sawwaka rajula àtọ̀ ló wá di odidi èèyàn tó dúró báyìí tó ń bá mi sọ̀rọ̀ báyìí ìwọ wa ń sọ pé kásẹ̀ pé tọ́lọ̀ ń bá padà dá ọ padà ká pé o tún wá ń sọ pé ìwọ òrùpá yọ parẹ́ ọlọ́run sọ̀rọ̀ yìí ó ní akafarita ẹni bá ń ṣe iyèméjì nípa tàwa bí ti dì níyà àwọn nǹkan tó ti fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀sìn tọ̀yẹ ká gbàgbọ́ bí bá ń ṣe iyèméjì nípa ẹ̀ àwọn fani ṣe kẹfẹ́rí ní ṣe suratul kaf aya thirty six to thirty seven. nínú àwọn iṣẹ́ kẹfẹ́rí kọ́lọ́mọ́sá ìjọ níbẹ̀ kufru istihza'i bi dinillahi wa rasuli kéèyàn máa fi ọlọ́run ṣe yẹ̀yẹ́ bóòlù yẹn ṣe máa ń fọlọ́run sí yẹyẹ eh, nígbà míì àwọn yahudi wọ́n ní yadullahi magilula àwọn jù wọ́n ní ahun lọ́lọ́run ẹni máa ń pèyàn láhùn kí ni ń pèyàn ń fìyàn sí yẹyẹ nù ọlọ́run ní bali yàda mọ̀bùsù tọ̀tàn yóò fi kọ́ kayfa yasha yóò fi kọ́ kayfa yasha ọlọ́run ọba ní ọwọ́ èmi méjèèjì mọ̀ dàálẹ̀ báyìí èyí máa ń tọrẹ ní dojoojúmọ́ àwọn tí wọ́n ń sọ yẹn wọ́n ń fọlọ́run sí yẹyẹ àbẹ́yẹn ń fa nábì ṣe yẹ̀yẹ́ àbẹ́yẹn ń fi ṣẹ̀ríà ẹ̀sìn ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́run ipe ṣe ibi ayé wa dé nísìnyí ṣé kéèyàn máa wá bo olùjàlíbáàbù lọ́wọ́ kan táwọn èèyàn rìn tí wọ́n smart wọ́n wá rún ní jàlíbáàbù òun lọ́ba búwẹ̀rìn ó sì mọ̀ pé ọlọ́run ọba lọ́sọ̀nù kọ́ á ní pé yùdí nínú alẹ́ yín ná mí ń jàlá bìbí kí wọ́n máa lo jàlíbáàbù àbórí sunna lára brọ́dà tó dànù gbànsí ṣòkòtò rẹ̀ o délẹ̀ léyìí tó lakọọlẹ̀ nínú ẹ̀sìn tí o bá lakọọlẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ mi nìyẹn ìmọ̀ fọmọ ayé ayé ni ṣèyẹyẹ lérí pé bóyá ìgbà dá fún àbí ọmọ rẹ̀ kú àbí ìbùn ìṣòro kan bá yẹyẹ yìí nì ẹ̀ṣẹ̀ ńlá ni àmọ́ kò tó kéèyàn máa fi ẹ̀sìn ṣe yẹyẹ lára yẹn ipe wọn náà wo wọn náà ti dára wọn ọlọ́run bá ní abilá ọlọ́run bá ní sẹ́mi ọlọ́run wà áyà tìhì sáwọn áyà tí mo sọ kalẹ̀ àwọn áyà mi ní Qur'an tí mo ní kẹ́ ṣe báyìí ṣe báyìí wa rasulihi àbí ànábìwá Muhammad sàṣà kuntum tastahzi'un ilẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ la ta'tadiru ẹ má wá wíjàre ẹ ní excuse kọ́dí kafartum ba'da imanikum ẹ ti di kẹfìrí lẹ́yìn ìmánì àbí lẹ́yìn ìmánì kí kí yẹn ó kó nínú ìmánì ló suratu tauba aya sixty six ọlọmọsẹ sọ níbẹ̀ o èyí tó o bá ti máa ṣe nínú ẹ̀sìn máa bẹ̀ lọ́n kọ́ lọ́n fi ràn ọlọ́run èyí ń dájú kọ́ ọmọ wa fi àwọn tí wọ́n ń ṣe é sí yẹ̀yẹ́ láti fi discourage wọn nínú àwọn tí ma sọ yẹn di kèfèrí àtẹ̀sílẹ̀tù kófù mẹ́ta lọ́kàn mẹ́ta lọ́kàn ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run bàbá yẹn ni wọ́n ń pè lọ́ Allah ọlọ́run ọmọ òun ni wọ́n ń pè ní anabi isa ọlọ́run ẹ̀mí mímọ́ ni wọ́n ń pè ní jìbìrì lọ́dọ̀ aleyhi salam lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n yọ jìbìrì lù kú wọ́n fi ya mariam ya anabi isa wọ́n fi sí kẹta gbogbo àwọn tí wọ́n bá ń ṣerú ẹ̀sìn yìí ọlọ́run sọ nù Quran chapter five verse seven al-Ma'idah ayẹlẹ keje ọlọ́run ní lakọ́ni kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ní èmi ọlọ́run mo sì kẹta ọlọ́run ní kèfèrí ni wọ́n kí wọ́n máa wá pé ẹ̀sìn kan náà láàjọ ń sìn bá a ṣe ń sìn ní ọlọ́run kan náà là ń sìn àbí bó ni ẹni tí ọ̀wá alikọ tí ọ̀wá sí ìjòkó súnà bó ni wọ́n máa wí a ní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn ni bá a ṣe ń sìn lọ́yà tọ̀tọ̀ ẹ̀wọ̀n tí ń wí ẹ̀wọ̀n tọ́lọ́ sọ ọlọ́run ní kèfèrí nìyẹn ọwọ́ sọ pé bákan náà lẹ́jọ́ ń sìn lọ́hùn nítorí sọ ni pé ìwọ àti wọn bákan náà ni gbogbo ẹni tí ń bá ń bẹ nínú Islam lọ́mọ wa níyàwó wa ká má fojú lẹ̀ fún wọn láti kú ń bẹ̀ o bí n bá lọ ní ẹ̀sìn mẹ́ta lọ́kàn bó bá ti kú ilé wọ̀ náà ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ àwọn tó wà ń bẹ̀ ọlọ́mọba pé wọ́n padà nínú àwọn tí máa sọ yẹn di kèfèrí alholol kéèyàn gbà pé ọlọ́run ọba ń máa ń bọ́ sí ara àwọn ànábì rẹ̀ àbáwọn wòlíì rẹ̀ àbí àwọn ṣéhùn àbáwọn imam àbáwọn ẹni rẹ táwọn ẹni rẹ yẹn bá ti wá ń sọ̀rọ̀ ọlọ́run ní ń sọ ń gbà gbogbo táwọn ẹni yẹn bá ti ṣe iṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń ṣe nìyẹn àwọn afáàní ìròrí ìròrí kèfèrí ni àwọn tó ní àwọn alátẹ̀wọ́ ni àwọn sùfíà nínú àwọn mùsùlùmí àwọn náà ni tìjàníyà wọ́n gbà pé alholol ọlọ́run máa ń bọ́ sára ṣé wà wọn kí ṣé wò bá wọn mutí ń gbà ní wọn ni ẹ fi lẹ́ o ọlọ́run ni mutí lọ́wọ́ ni. tí sẹ́wù bá ń sọ kankan wọn ni ẹ̀fílẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ sí láwọ ti sọ̀kalẹ̀ sí láwọ bàbá máa ti wí o wọ́n ti lọ́nu ọlọ́ni o ọlọ́run yìí sọ̀kalẹ̀ sára ẹrú ẹ̀ ọlọ́run wà lọ́tọ̀ gbogbo ń tọ́dá wà lọ́tọ̀ ni báyìí náà ní kàlẹ́kẹ̀yì ìròrí kèfèrí ni ẹni bá gbarú ẹ̀ gbọ́ àwọn afáàní ìdí ń ṣiṣẹ́ kèfèrí torí yóò máa wá bọ ànábì ọlọ́run ọba yẹn àbí kọ́ máa bọ ṣéwù yẹn àbí kọ́ máa bọ wàlí yẹn lẹ́mìí kó ń bọ tání ọlọ́run ọlọ́run bá ní lakọ́dí kàfàdà lẹ́dínà ọlọ́run láwọn tó pé wọ́n ń sọ pé kọ́ọ̀lù inna Allaha huwal masih tí wọ́n ní masih Isa Isa lọ́lọ́run ọlọ́run ní Isa ibùnú mariam ọmọ mariam kúlífà máa ń yẹ múlíkù minallahi shay'a ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tí kápá ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹnì kankan ò ní kíní kankan táwọn ọmọ ẹ̀dá èèyàn wá kò sí lọ́wọ́ ẹnìkan in arada yuhlikal masiha ibn mariam ọlọ́run bá ní isa tí ẹ̀ ń pè tẹ́ ń sọ pé mi ọlọ́run bá máa ń bọ́ sára rẹ̀ ní máa ń di èmi èmi náà máa ń dòun yẹn isa yẹn tó wu èmi ọlọ́run bá ń ó sì Wa umma ma ìyá rẹ̀ gan òun parẹ́ wà máa ń fi àárín jíjẹ mí ha tọ́ba wo èmi ọlọ́wọ́n ba látara tẹ̀ ń sọ ni yín sì pa gbogbo ayé rẹ̀ walilahi muliku samawati wal ard èmi nìkan ni èmi nìkan ni èmi nìkan ni èmi nìkan ni èmi mo ní ọlá tó wà ní sámà tilẹ̀ wà má bẹ ìnáhùnmá ní ti ń bẹ láàrin sánmà tilẹ̀ ní gbogbo ìkẹ́ àti gbogbo properties ọlọ́run lẹ́mi mo ní ya khaluqu ma yasha yìí máa ń da tó bá wù mí ni mo dáadáa mà kò ní bàbá kò níyà àbí mo sì dá àwa oye òun ní bàbá òun ò ní ìyá ara ọkọ rẹ̀ náà ló ti jáde àbí mo wá dá nàbí Isa òun níyà kò ní bàbá kí ni bàrí à ń bẹ torí ẹ lẹ́sọ̀ wá sọ pé mi ń sọ̀kalẹ̀ sára òun náà ń sọ̀kalẹ̀ sára mi èmi lòun òun ni mí ah ọlọ́run bá ní. <laughs> wallahu ala kulli shay'in qadir kò sí tí mo dá tipa mi ọ̀ka gbogbo tí mo dá ipa tiwọn ọ̀ka nǹkan kan àbí kọ́ máa bẹ èmi ọlọ́run ata nàbí Isa ta wí níbo oníṣòro ń bi ọlọ́run Suratul Maida chapter five verse seventeen ọlọ́run ní kèfèrí ni wọ́n ẹni tó bá nígbàgbọ́ nínú hulul ní màá ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá náà tá a máa fi ń ṣẹ̀fẹ̀ tá a máa kọ́rọ̀ burúkú ni tí wọ́n máa sọ pé ọlọ́run kò sínú yín ní mo fẹ́ kẹ́ ṣe fún mi yẹn mo bẹ̀ lọ́nkọ́ ọlọ́run kò sínú yín ọlọ́run lè kó sínú ẹ̀dá wọ́sẹ̀ akúrísí yóò samawati wal ard ọlọ́run ọba ní àga ọlọ́run ó fẹ̀ ju sama tilẹ̀ lọ bóun ní ṣe wá kó sínú yẹn ìròyìn ọ̀rọ̀ o má sọ pé ọlọ́run kó tó àlìjánu ni ma kó sínú yẹn tí ó ma dára tí ó ma tiọ́ báyìí lọ́lẹ́ ọtí tí ó ma tiọ́ báyìí lọ́lẹ́ asẹ́wó tí ó ma tiọ́ báyìí lọ́bi tó ti ta tẹ́tẹ́ tọ́wọ́ sí orí wa ma làágùn yẹn kan ẹ̀ èso tó wá fẹ́ dẹ̀bírú ee tí ó ma sáyéré àní ẹ̀dá mi ti ni ẹ̀dú o ta ni ti jẹ wọn àlìjánu àlìjánu ma kó sínú yẹn àmọ́ làwọn yẹn kó sínú yẹn ọ̀kan náà àwọn àfọ oníṣòfin ó ní ana mani ahawa wa mani ahawa ana ó ní sẹ́ẹ̀rí èmi Emi, tin ń nífẹ̀ẹ́ ọlọ́run àtọ́lọ́run tí ń nífẹ̀ẹ́ nahanu ruhani halalina badana ẹ̀mí kan náà làjọ ń lò aláàjì kọ́ ọ̀kan nínú àwọn akọrin wọn ó ní ẹ̀mí kan náà lèmi àtọ́lọ́run jọ ń lò ọ̀yìnbá abusorita ó tẹ́ bá ti rí ọlọ́run abùsọ̀rìtà ni ẹ mi náà fàyìnbá abùsọ̀rìtà ni abùsọ̀rìtà ó bẹ́ẹ̀ bá ti wá rí mi ẹ àwọn afa dájọ́ lé lérí wọ́n sì yàn ká rẹ̀ wọ́n mú kó lérí ilé ọlọ́run kí n ti sọ ni pé òun lọ́lọ́run ọlọ́run ní òun ìròrí ni a padà wá fẹ́ lójú níjọba bá ní lẹ́kítọ̀ rírì Tìjàníyà ọlọ́mọsábà ní fi wọ́n mọ̀nà. nínú àwọn iṣẹ́ kèfèrí òun náà ni kéèyàn ojí làárọ̀ èyí tí ó fi pe ọlọ́run adẹ́dàá kó bí abùkátà wọn kọ́ ọmọ wa pọ̀fọ̀ kọ́ máa pè àwọn ayé kọ́ máa pè àwọn àgbà kọ́ máa pè àwọn èṣù ẹlòmíràn ni mo lésùn lé yín kì èṣù fún ó sì lésùn lóòótọ́ torí ó níbi tó gbé sí gbogbo ntọ́lọ́mba ti dá tá a bá ti ń tẹ́wọ́ sí báyìí iṣẹ́ tá à ń ṣe òun ṣe ni ọlọ́wọ́n bá ní wa man yad'u ma'a Allahi ilahan akhara gbogbo ẹni tí máa ń pe ẹlòmíì mọ́lọ́hún la burhana lahu kò ní evidence lọ́wọ́ tí fi ń ṣe tí ń ṣe ọlọ́run ní tí ń sọ ọ̀dà lójú fa innama hisabuhu inda rabbi ìyá rẹ̀ àti ìṣòro iṣẹ́ rẹ̀ ó wà lọ́dọ̀ ọlọ́run innahu la yuflihul kafirun kí lọ́lọ́run pé jama ṣé mi mo pè é kébèrè àbá tí ń pè ṣéwù tí ń pè mùkádàmù ẹni tí ń pè àwọn ayé ẹni tí ń pè àwọn àjẹ́ ẹni ẹni tí ń pè màláìka kọ́dà kọ́ ọmọ pa anabi wa muhammad sallam iṣẹ́ kẹfẹ́rí ló ń ṣe ọlọ́run ní gbogbo ẹni tí bá ń pè ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ kẹfẹ́rí ni kò sì ní í jèrè nítorí fi parí ẹ̀ la yuflihu nílé ayé ń bí àti ìjọ àlìkìyàmà suratul mu'minun àyà one seventeen to one eighteen ọlọ́run wá ní wọ́pọ̀ rọ́ọ̀bì fèrè máa sọ pé ìwọ ọlọ́run ọba fèrè jì wàrà hàm kẹ́mi fún mi ní n ti fẹ́ wa anta khairu raimi wọlọ́ba ti sànú ẹni ọlọ́run sọ pé kàdábì ọmọ pé ntọ́da ọwọ́ ni kò máa pé òun aya yẹn ó kílẹ̀ àdáadáa suratul mu'minun aya one seventeen to one eighteen ọlọ́run darí anabi kú lọ́dọ̀ ntọ́da ọwọ́ adarí rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ tó ẹ̀yin màá yá mi nẹ́sì láti mú aya Kùránì wa gbogbo ntà sọ yìí òun làwọn afáàlẹ̀ Yorùbá máa ń pè ní wàbíyà o ìgbé àwọn ọmọ muhammadu muna abdul wahabi wọ́n ní kèfèrí kèfèrí kèfèrí kèfèrí ní ta ló pè ní kèfèrí sí jẹba ṣé muhammadu abdul wahabi ló pè bẹ suratul mu'minun wọn náà lè lè ka kura kura ni tá n ka kura ni sadakala wàlẹ́ aṣọ ní òjì ó yé kura ni tọ́ ma ka aya mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́ta lójoojúmọ́ tọ́ ma wá ronú pé kí lọ́lọ́ bọ̀ sọ nínú àwọn iṣẹ́ kèfèrí òun ni kéèyàn sọ pé ìdájọ́ ìdájọ́ àwọn kèfèrí tí wọ́n fi lélẹ̀ ìlànà òṣèlú kèfèrí tí wọ́n fi lélẹ̀ kéèyàn wá sọ pé ó dájú ṣẹ̀ríà lọ kí ni èèyàn sọ yẹn èèyàn sọ pé yìí tó ti ọpọlọ àwọn ẹ̀dá wa ó dájú èyí tó ti àtọ̀dọ̀ ọlọ́run ọba tó dá ọpọlọ lọ wọ́n tẹ̀ fi dúdú àlàhókìmìlà kéèyàn gbé lọ́lá lérí ìdájọ́ ọlọ́run ipe ẹ̀fì yìí tọ́lọ̀ ń sọ lẹ́jọ́ ẹjẹ́ àṣẹ tàwọn wẹ́sítà lẹ́yìn ìgbà tó ti gbà pé èyí tí ọlọ́run ní kò ṣe yẹn ó wà ní Quran èyí tí wẹ́sítà ní kò ṣe yẹn ọlọ́run lòun ò fẹ́ ó wá gbà bẹ́ẹ̀ pé afa ayé ti kọjá gbogbo tẹ̀sán kì ṣe gbogbo tó wà ní Quran náà lè lo wọn ló ń tọ̀ wọn ní jẹ́ mùsùlùmí ọlọ́ni bá máa lámúyá kùn bí máa anzalallah ọlọ́run lẹ́ni tí ó ti ṣiṣẹ́ tí ó pẹ̀lú ń ta àṣọ kalẹ̀ fàwùláyíká òmùlíkà fìrù ọlọ́run ní kẹfìrí ní ọjẹ́ kéèyàn ní democracy dáa ju sẹ̀ríà ìdí ń sọ ni pé ní táwọn òyìnbó ohun lamẹ́ríkà oyè àti ní Britain ó dáa ju ti Allah sọ kalẹ̀ sóńtò òun lè pèrè lẹ́rù ọlọ́mọ ọlọ́run ní kẹfìrí ní ọjẹ́ kẹfìrí ló lè máa sọ báwọn tẹ́bárí mùsùlùmí ti ń sọ iṣẹ́ kẹfìrí ní ń sẹ́wọ̀n ẹ̀yọ́ àmọ́ ẹni tó jẹ́ pé ó gbà pé democracy ọ̀dà àmọ́ wọ́n fẹ́ dìbò ń lu wọn kò sì lágbára bí wọ́n wá yan àwọn ẹni ẹni rẹ méjì ká má sọ̀kan yòókù gbogbo ń politics ni wọ́n ní ni wọ́n ní nǹkan tí wọ́n gbé sára àwa ò pé tọ́da ẹni rẹ eléyìí òun tún dáa jọ làwọn eléyìí lọ ẹ̀já ẹ̀já yan eléyìí ká fọwọ́ sí nítorí kí àlàáfíà lè wà nílùú àti kí ẹ̀sìn wa kó lè lálàáfíà bàbá wa dùn kàntánà fẹ́ jọba méjì tọ́ba kan pààyàn tọ́ba kan tóun èé pààyàn àwọn méjèèjì kí ni wọ́n ebi kèfèrí ni wọ́n ìlú rẹ̀ wọ́n sì fẹ́ darí ìlú yìí èyí tí ń pààyàn yìí tó wọ́n máa sọ̀rọ̀ ni yóò sì máa fèèyàn bọ́ àwọn ọmọ rẹ̀ ní ọmọ amúlọ́kọ̀ kan náà wọ́n fi bọ́ òòsà rẹ̀ àmì eléyìí òun ọ̀bọ òun ọ̀fẹ́ èèyàn bọ́ òòsà èwo lónìí kan fi ṣèjọba ìwá ní kan fi jọba yìí ni èyí ò nítumọ̀ pé ọwá sọ pé ìjọba kèfèrí ṣe kíni ọ̀dà nítorí àlàáfíà àwọn afáwọn alágbàláyé tọrọ yé wọn lè yàwá tábà wà lábẹ́ democracy táàrọ̀ gbọ́n dá sí káwá èèyàn rẹ̀ díẹ̀ nínú àwọn èèyàn abútọ́pọ̀ ọ̀gá wa Buhari ń sìn jàmá mùsùlùmí ọlọ́run nìkan lọ́ba tó pé ẹ̀yìn nígbà ní tọ́ya ẹ̀jẹ̀ àyàn kálukú ọmọ ló náfà làlánsù ó sì jẹ́ pé wọ́n ṣe ọ́ọ̀fù jọkọ̀ sí ọ̀yàtọ̀ sí tẹ́lẹ̀ kọ́ wá pé kọ̀kọ́ kọ̀kọ́ kọ̀kọ́ kọ̀ wá ní kọ̀kọ́ ó nítorí pé kèfèrí kèfèrí kọ̀rẹ́ tó jiyàn pé democracy kèfèrí àmọ́ sáwọn àyànú lẹ́ni táyé rẹ̀ wà bàjẹ́ ní bàbá alákẹ̀tẹ̀ tọ̀hún tí ó wá bẹ̀rẹ̀ wàhálà tí gbogbo ìlú tó kó jẹ tán tẹ́bi ọmọ àgbà wa èwo lọ́ọ́ dànù méjì èso kẹ̀kẹ́ ń bọ̀ ẹ̀yìn tirẹ́là ń bọ̀ èwo ló fèsì <laughs> ó sì fèsì kẹ̀kẹ́ jẹ́jẹ́ ọwọ́ ń sẹ̀sìn gbọ́yé nígbà náà wá dẹ́sìn ọ̀n nínú náà oníwò òdìbò ó ti yé wọ́n da ọ̀nà mọ́tò rẹ̀ rìn oní ẹni bá ń lo nǹkan tí kèfèrí ṣe kí náà <laughs> gbọ́yé bàbá sọ bàbá sẹ́kùn sọ àtàwọn afágbà wọn pè wáṣà àwọn a káwé láàrin wọn àmọ́ àwọn sọ pé democracy ṣe ọ̀dà o tọ́. ẹni bá wọn ní ẹja pa sẹ̀ríà tì ẹ má sọ̀rọ̀ sẹ̀ríà mọ́ ayé ti kọjá sẹ̀ríà wọn ní ṣe kèfèrí ní ṣe nínú ṣe kèfèrí àṣìhò òun ni kéèyàn máa rán èṣù síyàn èṣù tí wọ́n ń pè lóògùn bó jẹ́ ògùn tajà èṣù lọ rán sáwọn kọ́sítọ́mà bó jẹ́ ògùn sọ èṣù ló fi sọ́lé bó jẹ́ ògùn dáàbòbò pàróńdè èṣù ló fi ṣe dìfẹ́ǹdì ló fi ṣe dìfẹ́ǹsì àbí ẹni bá fèsù dìfẹ́ǹsì tí ò ní sanwó fèsù sẹ́sù náà nígbà kankan islam ni ó gbà lọ́wọ́ rẹ̀ ètò ga jùlọ lẹ́yìn ìgbà yẹn ọ̀sẹ̀ wàá gbà láàfíà nígbẹ̀yìn ayé ọmọ arúgbó káàkiri báyìí wọ́n lè sógun owó ni ọlọ́sọ níbẹ̀ àwọn àlìjáná ní rísìsì ni wọ́n èmi máa ń gba ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ áìdọ̀ ìyàwó rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ọkàn máa jáde ní díẹ̀ sáà ẹ̀jẹ̀ sì tẹ̀ hádọ̀ méjèèjì papọ̀ yọ wà jámọ́ra wọn èmi oyún ọmọ ṣẹ́ ẹni bá ti lé sùn nígbà tí lóògùn lé o ti lé sùn lé ọlọ́mọṣà ìsọ ní bẹ́ẹ̀ ọlọ́ni wà máa káfárà Sulaiman ọlọ́wọ́n bá ní anábì Sulaiman ṣe kèfèrí wàlàkínà ṣayáàtìnà káfàrú àwọn àlìjànú ní kèfèrí yóò alìmọ́nà náà ṣàṣìhìrà ní tí wọ́n ń kọ́ àwọn èèyàn wọ́n ń kọ́ wọn lóògùn chapter two verse one oh two tẹ́bá káyà yín délẹ̀ ní yufarriquna bayna al-mar'i wa zawji wọ́n máa wá kọ́ wọn ní nǹkan tí wọ́n máa fi ya ọkọ àtayá kí ni wọ́n fi ya ọkọ àtayá jama oògùn ní jẹ́bẹ̀ sẹ́hẹ̀rù ẹni bá ń ṣe àtògùn àjò àtògùn sọ́ra méjèèjì àtògùn tájà ó ń tọ̀ ń ṣiṣẹ́ kèfèrí ìmáàmù mélòó láwa kírun lẹ́yìn ẹ̀ báyìí pẹ̀lú gbogbo tí ń gún lẹ́ńkulẹ̀ èrè ọ̀ka èrè mánámáná ìrìnsèbé àtàrí ìbẹ́wò rẹ̀ ọlọ́mọdé sànùmọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn náà ni adé ẹ̀fí kí ni ilẹ̀ kí ni yọ̀ dá alukóra ni tóyin mọ́nirọ́ mọ́ wá tàjọ́ sí káàkiri àtàjọ́ sí aláǹgbá bí àkókò adìẹ bá kú sójú títì ládùúgbò mi táfàyìn lọ tọ́ba ń padà bọ̀rọ̀ lẹ̀ lẹ́yìn mọ́gàrì kí ló fẹ́ fi ṣe ah ó ní iṣẹ́ nù adé ojú títì ah, ah. ọlọ́sọ níbẹ̀ nínú àwọn iṣẹ́ kẹfìrí kúfùrú yìí dà kẹ́nì kan sọ pé òun ṣe islam mọ́ nígbà tó lóun ṣe islam mọ́ ọ̀rọ̀ tó sọ ni ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ kẹfìrí ni ọlọ́run ni wàá máa yẹrí tẹ́lẹ̀ di mí kún àǹdíní gbogbo ẹni tó kú nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn islam ọmọ ni ìyàwó ni ẹbí ni ara ni fayamut tọ́wá kú lérí ẹ̀ wọ́n ò wà káfíìrì ọlọ́run bá ní kẹfìrí tọ́ba kú àní wẹ̀ àní faṣọ sílá àní kírun sílá àákan lè bò mọ́lẹ̀ àmọ́ kò ní jẹ́ ìtẹ́ àwọn mùsùlùmí a sì ní sàdúrà fún fàwùláyíká ọlọ́ni gbogbo wọn àbítọ́ àmàlùn fi dùnìyà wal àkhírà gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tó ti ṣe kó tó kú nínú ẹ̀sìn gbogbo mọ́sálásí tó ti kọ́ gbogbo owó tó ti ná gbogbo maka tó ti lọ gbogbo àwẹ̀ tó ti gbà gbogbo ọ̀run tó ti kí Allahu akbar ọlọ́run bá ní o ti bàjẹ́ wọlé àkírà gbogbo èyí tó ti sí sọ́run tó kó lè bá lọ́run níṣẹ́ òun náà ti bàjẹ́ ọ̀wùlà àyíká ashabun nar ọlọ́run bá ní ọmọ náà ni wọ́n òun fi há khalidun tí wọ́n bá wọ náà wọ́n ní jáde ọlọ́mọṣẹ́ sanu wa nínú àwọn sọ tí nínú àwọn nǹkan tí ń sọ yẹn di kèfèrí adamu takfiri man kafara Allahu kufr ẹni tọ́lọ ń pè ń kèfèrí ta kàálẹ̀ kẹ́nìkan wá ní kó ní ẹ má pè wọ́n kèfèrí mọ́ òun èyí ṣe kèfèrí o ṣe kèfèrí tí ni wọn nígbà mi wọn ní ṣe fi kèfèrí ọlọ́run èwo lọ́wọ́ dànù méjèèjì àti kèfèrí ọlọ́run àti kèfèrí tiwa wọ́n mọ̀ wá dọ̀rọ̀ rú èyí ń ṣe sírù aláàkírun lẹ́yìn mọ́ ń pariwo káàkiri ó làwọn ọmọ yẹn ń pè wọn kèfèrí yíba ti wá bọ̀ pé kọ́ bọ́ ṣe sírù mọ́ òun woṣẹ́ nínú táwọn afá tó kánú ni ẹni bá ń woṣẹ́ iṣẹ́ kèfèrí ní ṣe ẹni tí ń lè wò iṣẹ́ kèfèrí ni anábìrin mọ́lẹ́ àtàkà yìí náà ẹni bá lè bá àwọn tí wọ́n da òpẹlẹ̀ ọwọ́ àrọ́fá àbáwọn tán láwọn mọ̀lá amọ̀lá fasaddaqahu ala Muhammad ó ti ṣe kèfèrí sálù Qur'an ẹni bá ṣe kèfèrí sálù Qur'an ó ti ṣe kèfèrí sọlọ́n kula ya'lamu ma fi samawati wal ardi al-ghayba illa Allah ẹnìkan ọmọ ntọ́pọ̀ ọmọ nínú sánmà àtìlẹ̀ kọ́ wa dúró kẹ́ni kọ́ wa pé wá wá mi mo rí iná sí ọ ó ní mọ́ọ̀mù ẹ máa lọ yín ìwọ́n rí náà wọ́n rí náà ló ń béèrè síríìtì ládùúgbò tó lọ bàbá rí náà ìwọ́n rí náà ìrí lọ ọmọ bí kí ìrẹsọ̀nù sí èmi lọ́ọ́ máa rí náà sí gbogbo èyíkéyìí èèyàn tó wá pẹ́ pé wá òun rìnà sọ sọ pé kọ́ dákẹ́ ẹnu ẹ̀ ipò ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí iná ọ̀dà salamu aleykum. wọn èrì náà sí mùsùlùmí ṣe wá rí gbogbo àwọn iṣẹ́ kẹfìrí ta kálẹ̀ yìí ọ ẹnìkan ò gbọdọ̀ máa ṣe gbogbo ẹ̀ kọ́ wa là á máa pé kẹfìrí ni ọ àfi lẹ́yìn ìgbà tí àwọn májẹ̀mú mẹ́rin yìí bá pé ibi tọ́pọ̀lọpọ̀ àwa broda tá ti ń ṣe mistake nu ẹlòmíì ìbẹ̀rẹ̀ kéwó lókè kò ké parí ẹlòmíì àárín kéwó lókè kò bá wọn parí jíra tó fi sánlé kéwó yọmọ wa lẹ kẹfìrí máa wọ̀nyí ládùúgbò wọn ti wá sọ ni mọ̀káfírù ipe ah, àbúrọ̀dà kan wà mẹ́rin a ah, gbogbo yẹn kẹfìrí lọ́dọ̀ rẹ̀ sẹ́fẹ̀ gbogbo ń tà sọ yìí kílẹ̀ àpékẹfìrí iṣẹ́ yẹn ìwà jẹ́ kèfèrí ní tabarẹ́ ni ti ń ṣe àlè tí pè ní kèfèrí tòun ti parí ti ń ṣàwọn ṣẹ́ta kàyí. alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú alla yakuna jahilan bi al-udhr bil jahl kọ́mọ jala ìmọ̀ kan látò lè pè ní kèfèrí tọ́ba jala ìmọ̀ kan tí ò nímọ̀ nípa nǹkan yẹn àfáà mi dàárọ̀ yìí kọ̀mọ̀ píṣẹ́ wúwọ̀ dá òun rò pé inú àwọn irinṣẹ́ tàbí jàfa ni kò sí nírun àbí tọ ẹni tí wo sí onírun dípò ẹni tí ó kírun ní ẹ̀yìn rẹ̀ ẹ wá ní ti ìtúká lẹ́yìn rẹ̀ mọ́ṣáláṣí ẹ wà lọ́dọ̀ ẹ̀ ipe amakanu adisi àti nọ́ọ̀yà kwan pé wọ́n ní iṣẹ́ kẹfìrí ní iṣẹ́ iṣẹ́ wíwò ah bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ẹ̀jìn wo wọ́n bá sì fẹ́ aya hàn lọ́ba túbá kẹ́ẹ̀tì wà lẹ́yìn kẹfìrí kẹ́ẹ̀tì tú mọ́ṣáláṣí tọ́ba jẹ́ kọ́ mà gbogbo ṣẹ́ta kàálẹ̀ yìí tẹ̀yìn ọ̀bá mà kẹ́ẹ́ ṣe kẹfìrí ó dìgbà tọ́ba mà baba wa sheikh muhammadu bin abdul wahab wọ́n ní àwa o kunna la nukaffiru mani abada sonama alladhi ala qabri abdulqadir walbadawi wa amuthalihima li ajili jahlihim wa adami man yunabbihum baba sheikh muhammadu abdul wahab afa wa to se tira tawhid tí wọ́n fi ń pè wá ní wàbíyà wọ́n ní àìmọye èèyàn làwọn rí tí wọ́n mọ èrè sí eré sáré baba abdulqadir àti baba badawi àtàwọn míì náà táwọn náà tún sọ sàárè di ojúbọ àwọn èyí pè wọn ní kèfèrí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ títí táwọn fi wá ṣàlàyé fún wọn táwọn bá wá ṣàlàyé fún wọn tí wọ́n ti wá ń bá a lọ ọ̀sẹ̀ wá di kèfèrí nù nítorí pé ọlọ́run gan ló pè ní kèfèrí téèyàn bá mọ̀ ẹ má pè ní kèfèrí o ó dìgbà tẹ́ bá fi yé ẹlẹ́ẹ̀kejì aláyẹ̀kúnnà àwílà kí ọmọ jẹ́ ẹni tí ìtumọ̀ dàrú mọ́ lọ́wọ́ òun kéwú wabtagu ilayil wasila àbí wabtagu ilayil wasila ọlọ́ni ẹ wá akásọ̀ tẹ́gbà dọ́dọ̀ ọlọ́run ìdún wá rò ó sí nínú ìtumọ̀ kéwú tiẹ̀ ó ní pé ká fi àwọn ṣéwù sáàrin àwọn àtọ́lọ́hún ká máa wá pe ṣéwù nìyáàsì ká máa pe ṣéwù badawi ṣéwù tìjáni ká máa ní sànú wa ká wá pé ebi ọlọ́run là ń pè lára wọn ó sì kéwú tún ni muawila lẹni tó jẹ pé wasila ni akaso òun wá rò pé èèyàn láàfin ṣe akasọ kò mọ̀ pé àwọn sàábà lànàbì ní iṣẹ́ eré tá a bá ń ṣe ààwẹ̀ kìámùlẹ́lì tààjùd sàrà ìṣẹ́dáadásóbi wa òun là á máa fi ń ṣe akasọ láàrin àwa àti ọlọ́run àtàwọn orúkọ ọlọ́run ọba tàwa fẹ́ pé ọlọ́run tàwa fẹ́ kọ́ dáhùn àwa fi àwọn orúkọ rẹ̀ ṣe akasọ ó sì kéwù ni ẹni tó sì kéwù tún yẹ mọ́ pé nkẹfẹ́ títí tẹ́ fi ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹta an la yakuna khati'an ẹ eh. alayẹkun alayẹkun náà kọ́ọ̀tù ẹ kọ́mọ jẹ́ ni tí o ṣe mistake ẹni ṣe mistake tẹ wá mú pé ah nítorí wú yẹn kèfèrí ní ọjẹ́ èyàn bá yín sọ̀rọ̀ mọ́ṣáláṣí ó sì gba Islam ah lọ́ba ní àwọn tó kó mọ́ṣáláṣí àwọn tó tún fáànù mọ́ṣáláṣí sàkùnà náà pa wọn ah, ah ṣẹfùlà sẹ́mu pé sàkùnà náà tó wí ni òòsàn kan ní ṣe kí ni níjẹ́ àmọ́ mistake ni ó ṣe kí ni ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àlà máa ṣe tí ó pé ilẹ̀ tó wọ́n wọ̀ sùn ní ayé sì filẹ̀ búra ọlọ́run tó da ilẹ̀ òun làmọ́ fi ṣe kí ni làmọ́ fi búra irú tó sọ ni ọ̀rọ̀ ẹbọ ni àgbọ̀dọ̀ wá ní àfáà tó ní sàpàná ọ̀pá wọn lẹ́ẹ̀kan ẹ má kírun lẹ́yìn ẹ̀ máa wọ̀ òun kan fúnra ló ti sáà fún láàyè nígbà lẹ́yìn ìgbà tí kíní ṣe kíní kíní bọ́ lẹ́nu wọ́n ló so rankunmọ́ rẹ̀ mọ́lẹ̀ rankunmọ́ tó bá so mọ́lẹ̀ yìí oye gbogbo oúnjẹ tí ó jẹ́ wà lérí rankunmọ́ yẹn rankunmọ́ bá gbóúnjẹ lọ ó gbómi lọ ó gbóúnjẹ lọ kò bá rí mọ́ lọ́wọ́ wa sunkún sunkún fa inú rẹ̀ bàjẹ́ fa wọ́n lọ́wọ́ rọ̀lẹ́ lọ́ba rí rankunmọ́ ti tọyọ lọ́ọ̀kan owó eré ẹ̀ omi wà ń bẹ oúnjẹ wà ń bẹ ah ó ní wọ́ọ̀lọ́ ìwọ́ọ̀lọ́ ìwọ́ọ̀lọ́ anta abudi wa ana rabbuka níbi tínú rẹ dùn dé ó ní ìwọ ọlọ́run lẹ́rú mi èmi ni ọlọ́run rẹ ìtòsí fẹ́ sọ ni pé ẹ ẹ ana abuduka èmi lẹ́rú rẹ ìwọ ni ọlọ́run ni ó sì sọ ni látara ìdùnnú nígbà àbànújẹ́ náà yẹn máa ń sì wí kọlọn sọ níbẹ̀ tẹni he he he he nínú èdè wọn ìtumọ̀ ni nídìí bẹ́ẹ̀ à ní pé ń kẹfẹ́ rí lérí ẹ ọlọ́run ni. وليس عليكم junahun فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله Allahu ghafuran rahima gbogbo yìí tí ọba jáde láwọn yìí tó ṣèṣì tí èsì pé ẹ̀dàdì sọ́kàn rẹ̀ nínú ẹ̀mí ọlọ́run ọba ó fèrè jìn lérí ẹ̀ o ọba aláforí jìn lọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹrin Allah yakuna mukraha kọ́mọ tí wọ́n jẹ ń pa wọ́n sì fà lọ́wọ́ wọ́n fà lẹ́sẹ̀ wọ́n sì ságbẹ́rẹ́ sí ń dì àbí wọ́n ságbẹ́rẹ́ sí ní eré lọ wọ́n sì fi tí wọ́n fira wọ́n fira wọ́n ń dákẹ́ ń bẹ̀ wọ́n máa sọ pé òsín kan mi mọ́rú ẹ̀sìn tẹ̀sẹ̀ gbà èyí tá a fi sọ láǹsìn ó ti dọ́kùnrin nu tòun wá ń bínú pé awúsù bìlà awúsù bìlà ṣe é rí pé wọ́n jẹ́ ń pàdé kó lè sálọ̀ lákọ́ máa kírun ní kí í ṣe kèfèrí àmọ́ àwọn tó sin kí làwọn jẹ́ wọn kèfèrí làwọn kọ́lọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ẹni wọ́n bá jẹ́ ń pa wọ́n ní ah, ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ yóò kú ní àwọn afáàkan ní tẹ̀lé ń sìn wọ́n ní ọlọ́run ọlọ́run ọlọ́run ni tani ògbà gbọ́lọ́ ń bẹ ààrẹ tọrẹ ń lágbá púpọ̀ náà bá di imú náà bá rọ nǹkan sí lẹ́nu lọ́ba di pé ah, ah, oògùn tí wọ́n fi ọtí pò oògùn ni ó tún wá jẹ́ ọlọ́tí ẹ̀sẹ̀ di mélòó ìpè ẹ̀yọ́ náà wà gbà lólónìí kọ́ sára gírí irú onítọ̀hún kìí ṣe kèfèrí bọ̀tẹ́ni tó bá jòkó lẹ̀ tó máa ma gbà á tó sì lò ó wọn jẹ́ ń pa o ọlọ́ni wa máa ń káfara bi ọlọ́ni máa ń káfara ọlọ́ni máa ń káfara billahi min ba'di imani ẹni tí ọba ṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ti ní iman ọmọ náà ni ó jẹ illa man ukriha wa qalbu mutma'innun bil àfẹni tí wọ́n bá jẹ́ ń pa tí imani ṣiṣẹ́kù nínú ẹ̀mí rẹ̀ Suratul Nahl aya one oh six ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níparí ìwá sí atakfir ìmọ̀ pé yẹn ń kèfèrí ó léwu púpọ̀ anabi ni idha qala rajulu li akhihi ya kafir faqad ba'a bi ahaduhuma bí yẹn bá pọ́ màá yá ń kèfèrí ẹnìkan jẹ́ kèfèrí náà méjèèjì bí o bá jẹ́ni tá a pè ń kèfèrí yóò sì jẹ́ni tó pè ní kèfèrí sẹ́ni gbogbo ẹni tí máa ṣiṣẹ́ kèfèrí májẹ̀mú mẹ́rin yóò ṣe kíni ẹ̀ wò lára ẹ̀ yóò pèsè la ẹ̀ wò lára ẹ̀ ẹni yìí onímọ̀ ni oyè ẹni yìí kò sí tẹ́lá tú ó kílẹ̀ àṣì kì í ṣe pé wọ́n yá ó sì sọ kì í pé wọ́n jẹ́ ń gbá ẹ wá sọ fún ọ wá ní tó wọn máa ṣe nù tọ́ òun ló sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí kọ́ ló máa sọ wá di kèfèrí ẹ rí ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi àwọn ọ̀rọ̀ kan bẹ nínú alukur'an àbí nínú sunna tó jẹ́ pé kúfúrú wà ń bẹ ẹni tí kéwọ́ bá wá yé tí ó jòkó tọ́tíra ló ń wájú àwọn afá yóò wá rò pé kẹfìrí ńláńlá tá a sọ tán yìí ni kò ní mọ̀ pé kẹfìrí kéékèèké ni eléyìí awìlú kúfù ìyẹn náà pọ̀ nínú tíra wa pẹ̀lú ìyọ̀dá tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ fún wa nígbà láàyè nígbà míì láti mẹ́nu bá àmọ́ kí n yan bí méjì péré ń bẹ̀ nítorí kó lè bá balance pẹ̀lú lecture yìí òun náà ni pé sẹ́rí sẹ́ríà pé àwọn iṣẹ́ kan ní kèfèrí tí ó sì yọ̀yàn kúrò nínú Islam oníyàn pè ní kúfúrún dúnà kúfúrín kèfèrí wọ́n pè àmọ́ kìí ṣe kèfèrí yìí tí máa yọ̀yàn kúrò nínú Islam anábì ní sibabu lè mùsùlùmí gbogbo ẹni tí ń bá máa ń bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ fùsùkùn ìwà ìbàjẹ́ ni wákìtá lòun kúfù ẹni bá ń bá mùsùlùmí jà kúfùrù kúfùrù yẹn ẹni bá yàn jà ṣé kèfèrí ńlá ni kì í ṣe kèfèrí ńlá nítorí pé àti mọ̀ pé ẹni tí ń bá yàn jẹ́ ò jẹ́ kèfèrí ńlá torí pé ọlọ́run ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma ọlọ́run bá ní táwọn mùmìnì méjì bá ń jà ẹ ṣàtúnṣe ní àárín wọn kí lọ́lọ́run fi ròyìn wọn iman ó tún ló tún fi ròyìn wọn wọ́n ń jà á jẹ́ pé ìjà ó yé mùsùlùmí ti ń jà ó yẹ kò kí í ṣe kèfèrí ẹlẹ́ṣẹ̀ ní oṣù kínní yóò jẹ́ kí í ṣe kèfèrí ńlá àdébí látàrí jù ọ̀hún bá di kò fara yàtìrì bá dọ̀kọ̀ lè kọ́ bàbá ẹ má bara ń jà lẹ́yìn mi o tẹ́ wà di kò fara tẹ́ ma wá gera yín lérí ẹ̀yin sọ abà nítànàbìnrin fáàsì ni pé ẹ̀ di aláìmoore kì í ṣe kèfèrí abọ́gibọ̀ pẹ̀ta kàlẹ́ kan anabi sallam anabi ni ìsìnàtà finnas huma bihim kufur nǹkan méjì ń bẹ kufuru ni àtọ́nù fi nẹ́sàbí kéèyàn ọmọ fẹnu tẹ́ḿbẹ́lì ìlú kan ẹ fi gbogbo ìlú ló ti ní ókì àbí ó ní tàwọn ará àbàdàn wa tàwọn ará lọrin wa tàwọn ará ìgbà kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ burúkú yẹn kódà ànábì ní kúfùrù ni kéèyàn ọmọ wa gbára dálẹ̀ kọ́ mọ̀ pé wá tòun tán o torí pé ọmọ kú fún àbí ìyá ẹ̀kú àbí bàbẹ́ anábìíní kúfùrù ni kúfùrù lè kìí ṣe kúfùrù ti tọ́múyàn kó nínú Islam àmọ́ ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn náà ọlọ́run ọba sọ fún àwọn obìnrin anabi wa muhammad sallam anabi gba tó ń dé inú ná òun bá àwọn obìnrin tó pọ̀ nínú ná àwọn ọkùnrin kọ̀ọ̀kan ló wà ńbẹ̀ kí ló dé táwọn obìnrin pọ̀ nínú ná wọn wá bí anabi anabi ní ilé annahunna yakfuruna zawja wọn máa ń ṣe àìmọ̀ọ́rẹ́ sí ọkọ wọn kẹfìrí náà wọn sàṣọ ń bẹ yakfuruna kúfù wọ yakfuruna lè ìsànà gbogbo dáadáa tọkọ bá ṣe fún wọn ìjọ tọkọ bá ti rí nǹkan kan ṣe àbí wọ́n bèrè kankan kò lágbára wọ́n wà ní láwọ́ àsántà ìlà ìdá hunna dahra kulla ọkọ̀ yẹn wá sí gbogbo dáadáa yé sí wọn wọ́n wà sọ fún pé thumma ra'at minki ma yasu'uha qalat ma ra'aytu minka khayra qat kò sí dáadáa lára rẹ̀ bàbá fúsa. abukasara kò sí dáadáa ó ṣeré kò séèyàn lára ẹ wá wò ẹ wá sọ tọ́ra fún mi rí ah, ah, ah, kọ́ra kankan rí láti wọ́n ti mẹ́ ẹbí ọ̀nà lódò kó lẹ̀ yìí obìnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ ànábì ni yóò wọ̀ ná yóò wọ̀ bó torí o ti ṣe kófòrò àmọ́ kófòrò yẹ kì í ṣe kófòrò ti tọyọ kó nu Islam tọ́lọ́wọ́n bá fẹ́rí jìn tí ò túbá yọ kàn fara rana díẹ̀ ọlọ́wọ́n padà yọ kó nbẹ ọlọ́mọṣẹ́ sọ ní nbẹ ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa ọlọ́ àánú ọlọ́wọ́n bá wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk gbogbo àwọn yìí tí a kàkálẹ̀ yìí oye àwọn ni kèfèrí tí ó kéré tí ó sọ̀yàn tí ó sọ̀yàn di kèfèrí ńlá tí ó sì yọ̀yàn kú nínú Islam àwọn kan wá ń bẹ lágbàlá ayé ń sìn tí wọ́n ń pè ní jama'atu tekfir jama'atu tekfir ta wí àwọn khawariju àwọn ni àkọ́kọ́ wọn khawarij wọ́n ní kèfèrí ní Ali Ali wọ́n làwọn ọ̀pá ni mùsùlùmí náà làwọn dáwé wọ́n ní kèfèrí lẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ ṣẹbọ ẹni bá ṣẹ̀ṣẹ̀ ńlá kan yàtọ̀ ṣẹbọ kì í ẹni bá ṣẹbọ àti gbogbo tá a kàkálẹ yìí tọlọ ń pè ní kèfèrí ń kèfèrí àmì èèyàn wọn ní ọba yìí ọba yẹn wọn ní máa kówó jẹ kò tí ì di kèfèrí pẹ̀lú ẹ bẹ́ẹ̀ bá lẹ fẹ́ bàjá ó ti ẹ di kàwárìjì ọba yìí wọn ní ìsàbòsí kò tí ì di kèfèrí pẹ̀lú ẹ àwọn tá a wá wí yìí àwọn ní gbogbo ẹ̀ṣẹ̀ ńlá yìí yàtọ̀ ṣẹbọ àwọn ẹ̀ṣẹ̀ akówójẹ yìí amutí ọba tí bá ń ṣe kèfèrí ni àwọn ni wọn lé àwọn ọba alẹ Lárúbáwá káàkiri tí wọn pè ní is ISIS eh, ISIS eh, àwọn Boko Haram gbogbo ẹni tí ń bá kọjú ìjọba tí ń bàjá ìjọba jà tíjọba kó sọ́jà jáde tó ń nà múra pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn jamaatu tẹkfiri ni wọn ṣẹlẹ àwọn kan àwọn èèbó wọn wá lò wọn púpọ̀ àwọn ni wọn tẹrẹ ní àwọn Usama àwọn àwọn ee eh, àwọn bunladi àwọn èèbó ni wọn tẹrẹ ní wọn jamaatu tẹkfiri gbogbo wọn àwọn ọ̀wá mà pé èèbó kan tírẹ̀ ní àwọn fún tó fẹ́ ṣe lọ́la nílẹ̀ lárúbáwá àwọn rò pé torí USSR táwọn fẹ́ bá jà ní Amẹ́ríkà ràn àwọn lọ́wọ́ ní eré ẹ̀ torí pé Amẹ́ríkà fẹ́ kí USSR kó má lágbára mọ́ àwọn yẹn wá ń wá ń kówó fún wọn wọ́n ràn wọ́n lọ́wọ́ ìròrí wọn yẹn wọ́n wá ń pọ́ǹpù owó sí wọ́n ń pọ́ǹpù owó sí àwọn ìròrí wọn yẹn wọ́n ń pọ́ǹpù owó sí wọ́n tún wá gbé àwọn ara wọn dìde tó ń wèé ṣe mùsùlùmí òun náà wà lè ka kùránì yóò lè ka súnà yóò wà bọ́ sí wọn láàrin yóò ní gbogbo àwọn ọba yìí lọ́yẹ ká lékò torí kó lè bá ṣiṣẹ́ fún àwọn ọ̀gá rẹ̀ tó wà ní òkè táwọn ti wá dadúkọ àwọn ọba alẹ́ lárúbáwá bí wọ́n ti ṣe fún àwọn ọba alẹ́ lárúbáwá tí wọ́n ti wá dadúkọ wọn àwọn náà kó sójà wọn jáde tí ti kó sójà wọn jáde àwọn eléyìí mùsùlùmí ni wọn àbí lójú wa mùsùlùmí ni àwọn ọba wọn wà dájú ara wọn ní pilẹ̀ gbogbo ogun tó wà lágbàlá yìí lọ́wọ́ nù ṣe wá dé bí wọ́n ṣe wá ń ta nǹkan ogun rẹ̀ oyé bí wọ́n ṣe wá ń jà sí bẹ́ẹ̀ náà ni wọ́n máa ní bùkátà sí nǹkan ogun níbo ni wọ́n ti ra nǹkan ogun jama àwọn tó dá alẹ́ náà wọ́n ta nǹkan ogun fún wa terrorism business ni terrorism tí wọ́n pariwo yẹn business ni islam ó ẹ̀sìn àlàáfíà ni ẹni bá kà nípa islam ẹ̀sìn àlàáfíà ni arábìnrin kan ní europe láìpẹ́ yìí ó ní òun ṣe fẹ́ wo ẹ̀mọ̀ya àyà tí terrorism wà nínú kura arábìnrin wa ń ka ń ka ń ka ń ka ó ní láti suratul nas ṣe suratul fatiha ó lóun ò rí àyà kan tó ní kí mùsùlùmí ọmọ terrorize mùsùlùmí ẹgbẹ́ àbí non-muslims ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa lọ́wọ́ àánú kura ẹ ṣe dáadáa ẹni tí ń ṣe ẹ̀sìn ẹ ṣe dáadáa sí ẹni tí ó ṣe ẹ̀sìn ẹ ṣe dáadáa sí ẹni tí ń ṣe bọ ẹ ṣàlàyé fún ẹ pè é pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá dáhùn déédéé bí ó bá dáhùn lákùndín nìkún wàlíyẹ̀dín kálukú wọn máa ṣe títí ẹ̀ àlàáfíà àlàáfíà ní Islam ó lóun wá rí pé àṣírọ́ ni wọ́n ń pamọ́ islam bó ṣe lọ́ọ́ lè gba islam mo rí ìtàn lérí nẹ́ẹ̀tì tó lọ jáàbù rẹ̀ ní ashadu alla ilaha illallah nídìí bẹ́ẹ̀ kẹfẹ́rí ẹ má pè yàn kẹfẹ́rí o ẹni bá sì jẹ́ kẹfẹ́rí ẹ ṣàlàyé fún ẹni bá níṣẹ́ kẹfẹ́rí lòun ó ṣe tọ́ ẹ jìnnà sí ẹ tó máa ṣàdúrà fún náà anábì máa ṣàdúrà fún kẹfẹ́rí o umaru àtàbù umaru làwọn méjì jọ ń jẹ anabi máa ń ṣe dùwà lóru ikú wọ ọlọ́wọ́ mọ́sá bá fi ọ̀kan nínú àwọn umaru méjì bá fi mana, kó di alágbára fún islam nígbà tá a dọ̀ ọgbà ọgbà lérí umaru bùn kàtọ́ tala anabi sádọ̀ fún gbàtí ń ṣe allahumma aizal islam bi ahadi umarayi àmọ́ sádọ̀ fún kèfèrí àmọ́ sádọ̀ fún alubidiya bẹ́ẹ̀ mi bá ti jí lóru mo sàdúrà fúnra mi tán mo sàdúrà fáwọn ẹbí mi tí mo sàdúrà fún islam mo sàdúrà fáwọn ọmọ ya mo sàdúrà fáwọn jàmá ìwà sàdúrà fáwọn alubidiya ibi èyí tí máa ń pọ̀ náà àdúrà mi ibi sẹ́yìnmá bíi sọ́ọ̀sì bídíà ẹ̀ẹ̀mọ́ ẹ̀ẹ̀mọ́ sọ́ọ̀sì bídíà ìlọrin ìlọrin sọ́ọ̀sì bídíà gbogbo bídíà tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ yìí wọ́n import ẹ̀ láti ìlọrin gbogbo bí táwọn afáà lọrin kalẹ̀ sí ní gbogbo ilẹ̀ yorùbá èyàn gbé bídíà dansaki bídíà mẹ́ lọ́mọ sábà ní fún wọn mọ́nà ọba ní fífọ́n mọ́nà ọlọ́mọdé wa náà sùn ètí ò sínú kuraani kọlọ́mọdé àṣẹ ètí ò sínú sunna kọlọ́mọdé àdébẹ̀ wà á fẹsẹ̀ wà múlẹ̀ lérí islam wájà kú lérí ẹ̀ kọ́ wá gbà wá lẹ́rú kó fi ìkíláàsì sísẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú ìyọ̀nda tọ́lọ́wọ́n ọba wọ́n ní um, rawdatu salihat àwọn ọmọ ya ní.